ọgbọ́n àti òye ẹ̀tọ́ mùsùlùmí ni gbogbo bí ọba ti rí kó e anábí òwú ládìíhì ṣùgbọ́n ọ̀tọ̀ lálàáfíà ni ìsáàdì ìtọ̀ fẹ́ tẹ̀mọ́lẹ̀ já àṣì súnmẹ́dà mi tírìdì lẹ́sàbí sàkè àdí ànábì kọ sọ ṣùgbọ́n dáadáa ni kàmù lọ́wọ́ kullu ma qala gbogbo ń sọ òdodo ni gbogbo òdodo ayé ànábì nìkan bẹ́ẹ̀ mọ́mù sí tún wí gbogbo òdodo tí mẹ́láyé ànábì nìkan kọ́ sọ ẹ̀ntàn bàbá wa náà sọ tó ṣe déédé pẹ̀lú pé wọ́n fi fítírọ̀ sọ òun náà pọ̀ ẹ̀ntàn bàbá náà sọ ọ̀pọ̀ èdí Ìgbò sọ ọ̀pọ̀ èdí haúsá pọ̀ haúsá ìmọ̀ sọ láwúsá wọ́n ní tí wọ́n bá ń pè nǹkan kan láì màkan wọ́n láì màkan ó dúdú jókùn lọ ẹ̀kọ́ tí ó máa ní nǹkan kan dúdú jókùn lọ ṣe à ń pè kò sí ìkàtí àfẹ́